tí a gbọ́ àdé ọlá tó ń bẹ fún kíké alukur'an abdullahi ibn mas'ud rọ̀dí aláàrùn ìpé òjíṣẹ́ ọlọ́ọ̀tọ̀lọ́lá àlúwàtọ́lá ń wípé ẹni tí ó bá ké àràfí lẹ́tà kan ṣoṣo nínú tírà ọlọ́run yóò gbẹ̀san kan tí ó jẹ́ ìlọ́po mẹ́wàá mi ò sọ wípé alif láàmì ń jẹ́ àràfí kan ṣoṣo ṣùgbọ́n alifu jẹ́ arafi kan láàmù jẹ́ arafi kan tí mímù náà sì jẹ́ arafi kan ẹ jẹ́ kí a gbọ́ àdìsí lẹ́ẹ̀kan sí ọlá tó ń bẹ fún kíké alikuraani abdullahi ibn masihud rọ̀dí aláàrọ̀rọ̀ yìí pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ wípé ẹni tí ó bá kí arafi lẹ́tà kan ṣoṣo nínú tírà ọlọ́run yóò gbẹ̀san kan tí ó jẹ́ ìlọ́po mẹ́wàá mi ò sọ wípé alif láàmì ń jẹ́ áràfí kan ṣoṣo ṣùgbọ́n alif jẹ́ áràfí kan láàmù jẹ́ áràfí kan tí mímù náà sì jẹ́ áràfí kan trimid gbogbo àgbà wa náà wá. alhamdulillahi waliyyi salihin wala udwan illa ala Allah rasulillahi. محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الله تعالى الحمد لله ọba tí ó ṣe wá ní mùsùlùmí ọlọ́run tó ìtọ̀nà àti ìtọ́sọ́nà fún kálukú wa ọlọ́run ọba àlekè kí o fún wa ní àgbọ́yé alukùránì náà àdísì tí wọ́n kà fún wa láàárọ̀ yìí ní abẹ́ àwọn ọlá tó wà fún alukùránì abdullahi ọlọ́run kó bá ní yọ́nú sí abdullahi ibn ó jẹ́ ọ̀kan nínú àwọn sọ̀hábà tí wọ́n tún jẹ́ àgbà sọ̀hábà ẹlẹ́ẹ̀kejì ó sì jẹ́ onímọ̀ láàrin àwọn sọ̀hábà bí a bá ń ṣe ní ilé èjì Abdullahi ni ó gba Islam ṣe ẹlẹ́ẹ̀kẹrin sí kẹrin yẹnìgbẹ́ lẹ́ẹ̀kẹrin ẹni tó gba islam lọ́wọ́ ànábì wa muhammad sallallahu alaihi wa alihi wa sallam nílùú mẹ́kà ní abdullahi ibn mas'ud nínú àwọn àgbààgbà gẹ́gẹ́ bí ó ṣe wà nínú tírà rijalu hawla rasul sallallahu alaihi wa alihi wa sallam wa radiyallahu anhum ajma'in abdullahi ibn mas'ud ó kẹ́kọ̀ọ́ pọ̀ nípa alukuran kódà nípa kákí alukur'an ọ̀gá ni dèbí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ pé man yuridu an yaqra alukur'an ghaddan kama nuzila falyaqra bi qira'ati ibn ummi al-abd ẹni tó bá fẹ́ láti ké Qur'an ní bó ṣe sọ̀kalẹ̀ gangan gbọ́dọ̀gbọ́dọ̀ látọ̀dọ̀ Ọlọ́run látọ̀dọ̀ mọ̀lẹ́kà ìwà sọ́dọ̀ ànábì fàlẹ́yọ́kọ́ bìkìrọ́ ibn umil abd kó lọ máa kọ́ ké quran gẹ́gẹ́ bí abdullahi ibn Mas'ud ṣe ń ké yẹn ló bá tó fi jẹ́ pé tí a bá ń ṣe sírísálà yẹn ni pé ta bá ń tọpasẹ̀ tá ń tò ó bọ̀ látòrí àáfàá tó kọ́ wa ní kéwú ní quran àáfàá tó kọ́ òun náà á padà. sí orí abdullahi ibn Mas'ud nínú àwọn tá a padà sí abdullahi ibn kan káàtó wá para sọ́dọ̀ ànábì wa muhammed sallallahu wa ìmọ̀ kùránì náà sì yé pọ̀ àkọlọ́n kò torí pé tí wọ́n bá ń sọ nípa kùránì ó sọ wípé kò sí kan nínú báyìí àyàfi mọ̀gbà tó sọ̀kalẹ̀ àti fi sọ̀kalẹ̀. tẹ́nìkan bá ń bẹ tó nímọ̀ nípa rẹ̀ jù òun lọ òun ó làkúnmí àbóhun ìgùn lọ́ba wàkọ́lá dáàlìkà bẹ̀yìn ẹ̀yẹ́dẹ́ ti ọ̀rọ̀ tó sọ yẹn ló gbangba lójú àwọn ti sọ kò sì sẹ́nìkan kan tó ta láyà tàbí tó fọ èsì pé kò rí ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ onímọ̀ nínú àwọn kódà tábìlá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ní olówá ń sọ wípé kọ́lá Rasulullahi sallallahu alaihi wa sallam òjíṣẹ́ ọlọ́run tí kẹ́sì wọn àwò náà kò wá ní o ní àwọn aláìní nípa ọ̀rọ̀ ayé ló wà o lébi pé ìyàwó rẹ̀ gan tó ní jù lọ níjọ́ kan ìyàwó Abdullahi ibn Mas'ud ó fẹ́ ṣe sọ́dákọ̀ ó fẹ́ tọrẹ àánú fẹ́ yọ zaka Abdullahi ibn Mas'ud wa ń sọ fún pé záwòjúkì záwòjúkì ahab ọkọ rẹ ló lẹ́tọ̀ọ́ rẹ lọ ju ara àta obìnrin ẹni náà òun kọ̀kọ́ lọ béèrè lọ́wọ́ ànábì ẹni náà wọn àwọn obìnrin gbà tó dọ́dọ̀ ànábì ànábì ni sọ́dákọ̀ Abdullah ahak òdodo làbúlá ìbínú mọ̀sọ́rọ̀ sọ ọkọ rẹ ń olólẹ́tọ̀ sí rẹ àwọn ará àta ó pé tóbìnrin bá ní tó ọkọ rẹ̀ lẹ́ni àkọ́kọ́ tó lè ta lọ́rẹ pẹ̀lú májẹ̀mú pọkọ̀ yẹn náà ò ní tẹ́lẹ̀ gbọ́dọ̀kọ́ ti yẹ wa tó lẹ́tọ̀ọ́ sí ju ara àta lọ pẹ̀lú májẹ̀mú pé obìnrin yẹn ṣe kí ni pé ọkọ yẹn ò ní tẹ́lẹ̀ so kọ́lọ́run kò ṣàánú so abdullahi ibn masud wa ní òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ wípé man qara'a harfan min kitabillah falahu hasana ẹnikẹ́ni tó bá ka aráàfin kan nínú tírà ọlọ́run yóò máa bẹ fún hasana dáadáa kan yẹn pé yóò gbà láàdá kan kí ni wọ́n ń pè ní harafi ó làwọn òyìnbó ń pè ní alphabet tàbí lẹ́tà irú a b b ní yorùbá ń sìn a b b a yẹn harafi kan ní bí yorùbá ò mọ tá a lè pè torí pé kò sí nínú ẹ̀kọ́ ilẹ̀ yorùbá tẹ́lẹ̀ kíkọ àti kíkà àròkò la máa ń pa síra wa àìkọ àìkà mo rò pé ti yẹ àròkò la máa ń pa bí káfẹ́ yọ owó ránṣẹ́ òkúta òun náà ni àlè bóyá igi kan tí wọ́n sọ pé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ ká èso igi yìí tá a kọ sí rárá á lọ wá bí aṣọ pupa kan ká tá a mọ̀ tó láàfin sọ̀rọ̀ ìbáwọn lárúbáwá ní kíkọ àti kíkà ń tiwọn àwọn tí ìbò ń pè ní alphabet àti lẹ́tà àwọn náà ń kọ ò ń pè ní harf arabi ẹ̀rí pa àtà lọ skul tàbá ń kọ yorùbá wọn ni alifábẹ́ẹ̀tì yorùbá èyí tó sì bá mu tó yẹ ká lò gangan ni harafi yorùbá torí pé ní nàìjíríà èdè lárúbáwá ṣáájú èdè òyìnbó wọ nàìjíríà pẹ̀lú àwọn ọdún gbọọrọ ọdún tó pọ̀ ṣèṣọ ọdún díẹ̀ torí pé Islam ti wọ Nàìjíríà láti ayé àwọn sọ̀hábà Islam ti dé Kánò kódà nílẹ̀ Yorùbá yìí ṣáájú káwọn èèyàn tó máa sọ èdè ìgbó ni wọ́n ti ń fi èdè lárúbáwá kọ̀wé kalẹ̀ ní ìkírun ní ẹ̀dẹ ní ẹ̀pẹ́ àwọn olùgbé wọ́n fi àwọn àkọọ́lẹ̀ fi yé wa pé àwọn akọ̀wé ọba ń bẹ̀ èdè lárúbáwá ni wọ́n fi ń kọ ìwé kalẹ̀ láyé ọba àbíbù lágúnjú ní ẹ̀dẹ́ àfa àṣẹ́ǹpè ní sidik òun ló ń kọ gbogbo tí wọ́n bá ẹjọ́ tí wọ́n dánlé ọba èdè lárúbáwá ló fi ń kọ kalẹ̀ kì í ṣèdè ìbò rárá olùkójú wa ń sùn ìgbà tí àwọn ègbò dé ni wọ́n ja ẹ̀sìn lógun àwọn ègbò gẹ̀ẹ́sì àwọn pọtogíǹdì wọn portuguese àwọn ṣáájú gẹ̀ẹ́sì bí àwọn òjà wá lógun ṣùgbọ́n àwọn kan bá wá ṣòwò ní tiwọn ni ṣùgbọ́n àwọn èbó gẹ̀ẹ́sì àwọn jagun wọ́n sì mú wá sí tá ń pè ní ìjọba amúnisìn tá mọ̀ sí colonial master colonization wọ́n ṣe yẹn so àwọn ló wá gbé èdè tí wọ́n wá àràfi tí wọ́n wọ́n wá pa ti bí yẹn so ẹni tí ò bá ti wá mọ èbó sọ tàbí kó mọ̀ ń fọ̀ òun ní kà sí òun ló ṣokùnfà tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí tí wọn fi mọ kùránì ká tó fi dòní torí pé èdè tí ó yẹ tó jẹ́ bẹ̀sìn wa yẹn wọn ò jẹ́ kó níyì wọn gbógun tì tó lẹ́pẹ́ àwọn ará òkè ọ̀yá ń tiwọn àwọn dì wọ́n dìrọ̀ mọ́ ní tó fà á tó fi dìrọ̀ mọ́ ni pé àwọn ti lò ìjọba Islam ẹ̀dẹ̀ ráwọn ìlú tá a sọ ẹ̀ náà ẹ̀rí kórí pa ẹ̀sìn yẹn sì wà ń bẹ̀jọ àwọn ìlú yòókù lọ tí ẹ bá dé àwọn ilẹ̀ West Africa bíi Mali irúgbàyè Mansa Musa àwọn yunifásitì pàápàá yunifásitì Sankore ní Timbuktu tó fi dòní àwọn àkọọ́lẹ̀ àti àwọn ẹ̀kọ́ tí wọ́n fi kọ́ èdè tí wọ́n fi èdè lárúbáwá kọ́ tó fi dórí ìmọ̀ mathematics ìmọ̀ ìṣirò àti gbogbo ìmọ̀ ó wà lákọọ́lẹ̀ ń bẹ́ dùnú tàbá ní ká sọ àsọdùn ẹgbẹ̀rún rélùwé ò lè kó ó sì pọ̀ lóòótọ́ kìí sọ̀rọ̀ eré o kódà àwọn mi ò kówé wọn síta dòní pẹ̀lú ìbẹ̀rù pé àwọn ìbò wà lọ wọn ò lọ jóná tàbí wọn sọnù wọ́n sì ń gbé àwọn fámìlì mi àwọn ẹbí pẹ́ àwọn àkọọ́lẹ̀ yẹn kò síta tẹ́lẹ̀ lọ sí YouTube kẹtẹ Sankore University S-A-N-K-O-R-E Sankore University ẹ àwọn professors tí wọ́n ṣe research gbogbo àwọn ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ náà sọ pé kìí ẹlòmí ni èbí kéwú lásán ni àìmọ̀kan ló bí gbólóhùn kéwú lásán yẹn ẹ̀kọ́ Sankore University tí wọ́n ń kọ́ ń bẹ̀ mathematics wọn tí wọ́n rí àkọọ́lẹ̀ gbà tí wọ́n gbé lọ sí Sorbonne University ní Paris wọ́n ní máàsì tí wọ́n kọ́ ń gbà yé máa ń sa musa yẹn ó equivalent two hundred level mathematics ti Sorbonne University ní France àwọn student wà bẹ́ẹ̀ kì í yọ̀rọ̀ sí ẹ̀mẹ́wàá ogún one thousand two thousand kọ́ ẹgbẹ́ra wa fẹ́ kọ́ àwọn student ìgbà ìwọ̀n ogun ràkúnmí ni kó wọn ò lè kárí torí pé kò tíì sí PAS public address system àwọn akẹ́kọ̀ọ́ ní ẹ̀dá pọ̀ di ẹ̀gùn ràkúnmí ẹ̀wà máa fọ wọn lẹ́kọ̀ọ́ lọ́rọ̀ kan ṣá èdè lárúbáwá so arabi kan ń bẹ nínú Quran ànábì níbi ẹ̀ bá kọ yóò máa bẹ fún hasanan dáadáa kan lọ́dọ̀ ọlọ́run ládà kan wàlẹ̀ hasanatu bí aṣírí amúfàlìyà bẹ́ẹ̀ sì ni dáadáa kan lọ́dọ̀ ọlọ́run ìlọ́po mẹ́wàá ni ó máa jẹ́ eléyìí ò rí bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ bá ṣe dáadáa kan gẹ́gẹ́ ọ̀nà bí ṣe sọ tẹ́lẹ̀ pé ẹni tó bá gbèrò láti ṣe dáadáa kan tó sì rí ṣe ó kéré jù ìlọ́po mẹ́wàá ẹ̀san dáadáa yẹn lákọ̀ọ́ fún alálẹ̀ akọ́lé nìyẹn ó kéré jùlọ kò gba aládá kankan ìlọ́po mẹ́wàá rẹ̀ àpẹẹrẹ tó lè jẹ́ kó tètè yé wa ni pé ká ní ẹ̀san iṣẹ́ tó ṣe yẹn jẹ́ hundred naira lẹ́san yẹn ọlọ́wọ́ wa ni kí wọ́n sọ di mẹ́wàá one thousand ni wọ́n bá wọ́n fún one thousand naira olùkó díẹ̀ tó bá yẹ pé ó wá tó bá yẹ pé kò rí i ṣe ó gbèrò pé òun fẹ́ ṣe nǹkan kan wá di lọ́wọ́ kò rí i wọ́n kọ ẹ̀san ẹyọ kan fún pọ́ṣẹ́ náà yẹn pé ten naira yẹn ni wọ́n kọ̀ tó rí ṣe wọ́n kọ̀ one thousand fún one thousand yẹn ni ó kéré jù ní torí pé títí lọ dé ọgọ́rùn-ún títí lọ dé ọgọ́rùn-ún méje ni lẹ́bọ̀ ṣe àpẹẹrẹ wa nu kan tá a ṣe kàhábà ó dà gẹ́gẹ́ hóró ọkà kan tá a ọkà yẹn hù tó jáde tó wá yọ tó yọ ọmọ kiri méje Siri kọ̀ọ̀kan ní hóró ọkà ọgọ́rùn-ún gbòrògbòdìé ẹ̀wọ̀ ọgọ́rùn-ún lọ́nà méje dígí ní ọgọ́rùn-ún méje ọlọ́wà ni òun fúnra ara òun lòun máa ń ṣàlékún oore fún ẹ̀dá tó tó lè ju seven lọ so ànábì wa ní mẹ́wàá ó kéré jù mẹ́wàá ni láàkùl ànábì ní èèyàn lè wá lè fẹ́ ṣí ọ̀rọ̀ ń gbọ́ tàbí kó mọ̀ yé èèyàn torí pé èèyàn mọ kùránì ké ẹgbẹ́ bá ń ka Quran ní ìsìlámì níbi Suratul Baqarah gbogbo àtàwọn ẹlọ wòlímọ̀ àlàúdá ẹgbẹ́ alif lam mim ó fi bẹ̀rẹ̀ alif lam mim bó ṣe dákọ̀ ànábì ní kìí ṣe tó ń wí nìyẹn o inni la akulu lakum alif lam mim harfun mi ní ara o alif lam mim kìí ṣe òun lára fi o wàláàkìn ṣùgbọ́n alifun harfun alif tó sọun ara fi kànù láàm ara fi kànù mím ara fi kànù ó mìíràn pé tèèyàn bá ké Kùránì sí alif láàm mím ládá mélòó ni ó gbà báwọn ó kéré jù ẹ́ pẹ̀lú bá ṣe sọ́nsìn mélòó ni ọgbọ̀n ni ẹ̀ tààtì alif mẹ́wàá láàm mẹ́wàá mím mẹ́wàá ẹ wá wo kéèyàn mọ̀ ká Kùránì kéèyàn ní alhamdu a mẹ́wàá lí mẹ́wàá ha mẹ́wàá mim mẹ́wàá dal mẹ́wàá fifteen alhamdu alhamdu a mẹ́wàá alam mẹ́wàá ha mẹ́wàá mim mẹ́wàá dal mẹ́wàá fifty sọ́tẹ́ bá ní bismillahir rahmanir rahim ètò ànúfàjà yẹn tẹ́ sọ bẹ́ẹ̀ tàbí tẹ̀yàn lọ ká tinú sọ́lọ́tún námlì innahu min Sulaiman wa innahu bismillahi rahman rahim àwọn àáfàá sọ pé nínú bismillahi rahman rahim ara fi mọ́kàndínlógún ló wà níbẹ̀ tòtò bá tó ṣe bismillahi rahman rahim one hundred and ninety àádọ́wàá hmm, ogún lọ́nà mẹ́wàá dín ẹyọ kan tàbí mẹ́wàá lọ́nà mọ́kàndínlógún ní iye ládá tó kàn fún yẹn báyìí kólì húwà Allahu ahad kólì ó ti gba ogún ládá húwà ó tún ti gbogbo ládá kólì húwà tó sọ fọ́tì nì lọ́wọ́ ẹni tó bá wá ń ké Quran lójoojúmọ́ àfa hmm? rọwá Tirmidhi wàkọ́lá hadith lásán sọ Imam Tirmidhi ló gbà wá hadith yẹn lálàáfíà bó wá ní ládá yẹn ṣe máa pọ̀ tó ẹ̀yìn èèyàn mi hmm? ìyẹn ló fà á <clears throat> nínú hadith tó tẹ̀lé hadith Abdullahi ibn Abbas ọ̀bí ọ̀làn abdullahi ibn abbas náà ọmọ èké tiẹ̀ lòun bàbá nàbí jáde láyé tànàbí ikú òun ìjú ọmọ ọdún bíi mẹ́tàlá lọ ó fi hàn pé ànábì ti di ànábì wọn ìdí ìdí abdullahi ibn abbas bàbá nàbí fi já ànábì mọ́kà yẹn gbogbo ọdún mẹ́tàlá tó lò yẹn ìgbà tó di bí ọdún kẹta tí ànábì ó kú ọmọ ká ní wọ́n ṣe sí Abdullahi ibn Abbas torí pé ọmọ ọdún bíi mẹ́tàlá Abdullahi ibn Abbas nígbà tá ànábì jáde láyé táwọn ń dákọ̀ yìí o ṣùgbọ́n lọ́n fún nímọ̀ ànábì ni wọ́n á ṣàdúrà fún pé Allahumma faqihuhu fi din wa alimhu ta'wila bá ní ọlọ́run bá ní fún ní àgbọ́yé ẹ̀sìn kò sì fún ní ìmọ̀ ìtumọ̀ alukur'an Abdullahi ibn Abbas nígbà ayé Umar ibn Khattab ó wà nínú àwọn tí máa jókòó níbi táwọn àgbààgbà sàábé máa jókòó sí lọ́dọ̀ abdullahi lọ́dọ̀ Umar gẹ́gẹ́ bí wa mùsùlùmí amirul mu'minin àwọn àgbààgbà sàábé kọ̀ọ̀kan ń ń sọ̀rọ̀ lábẹ́ pé ó ṣe ọmọ kékeré yìí ọmọ tí ti Umar bin adékadìsì yẹn sẹ́yìn inú síra inú rẹ̀ adìsọ́ ni yìí Umar bin Khattab wá fẹ́ kó yé wọn pé ọmọ yẹn qualify ó tọ́ láti jókòó níbi táwọn àgbààgbà tàbí wà àwọn onímọ̀ ó wá béèrè ìbéèrè kan lọ́wọ́ wọn nípa ìdájá anẹ́sùrùlọ́ ẹjọ́ kí ni ìtumọ̀ ìdájá anẹ́sùrùlọ́ ìwọ̀lfàdì àwọn sàábé wọn ò lè sọ pé tùmọ̀ kàbáyìí kéèké wọ̀n mọ́ tó mọ ìgbà já ò ìgbà èdè wọn ni wọ́n fi nígbà tí já àtó bá dé lọ́sùrù àránṣe ṣùgbọ́n ó ń bẹ̀rẹ̀ kí ló ń túmọ̀ sí kí lọ́lọ́run fi ń sọ fánàmì gbogbo wọn ń wò ní Abdullahi ibn Abbas nìkan ló lè fọ ìsìn ó ní èsì ni ó ní ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run sọ fánàmì pé kò ní pẹ́ kú mọ́ pé àsìkò kú ẹ̀ ti súnmọ́ torí kọ́lọ́ ní fasabih bihamdi rabbika wastaghfir máa ṣàfọ̀mọ́ pẹ̀lú ìyìn fún olúwa rẹ kò sì máa wá àforíjì rẹ ìná òkà náà tàwàbà ó ní ìyìn lọ́lọ́run ń sọ wà náà wípé ò ní pẹ́ kú gbà tó ní kó máa ṣàfọ̀mọ́ máa ìyìn lọ́n dẹ̀ máa tọrọ àforíjì Umar bin Khattab ni òun gan fúnra òun ò mọ̀ tó mọ̀ kankan fún àyà ìjù tọmọ ìsọ̀lọ̀ àdìjọ́ náà gba àwọn àgbà ah ọmọ yìí onímọ̀ nílò tó tó jókòó bí olóògbà àdéhìí wa òní iná lẹ́dí lẹ́yìn sáfì ìjẹ́ òfin ìṣe ọ̀nù òní anábìwá Muhammad sallallahu alaihi wasallam sọ pé ẹnikẹ́ni tó ṣe pé lẹ́yìn sáfì ìjẹ́ òfin ìṣe ọ̀mìnà alukoran kò sí nǹkan kan nínú ọ̀fun rẹ̀ ṣé ọ̀n nǹkan kan bó tilẹ̀ kó kéré ma kò sí nínú ọ̀fun ẹ̀ nínú koran kalibaiti kọlọm ó dà gẹ́gẹ́ bí ilé kan tó jẹ́ ilé ahoro awogbáàyà ẹnìyẹn jọ́ọ̀fù gbáàyà hmm? bàbá awogbáàyà jọ́ọ̀fù yẹn àwọn hmm? aríkùránì kankan mẹ́ bó tilẹ̀ kó mọ́ kò sí bísmìlá ìrọ̀hámẹ́ni rọ̀hìm bẹ́ẹ̀ tó yáyà kan nù kùrán lòun náà kò sí kúlúwà Allahu àti ẹ̀sọ́ pé gbogbo ṣọ́rọ́tù ìkíláàsì àsọ pé láti bẹ̀rẹ̀ tó pẹ̀ àwọn arí kankan bẹ́ẹ̀ ó dà gẹ́gẹ́ bí ilé ahoro ni tí ò sí kankan bẹ́ẹ̀ yẹn Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu tí ó sọ fún wa tó kọ́lọ̀ ń kó ṣàánú wa tó torí náà tó ráyè ṣe pàtàkì fún wa láti kọ́ láti kà ẹni tí ò mọ̀ kọ́ mọ̀ kà náà lè há Quran sórí àwọn olùwádìí sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ tí wọ́n èyí ṣe afọ́jú tí wọ́n èyí sì ṣe adití tí ò wọ́n sì là tá a bá ṣí kùránì fún wọn báyìí pé kí wọ́n ké wọn ò lè pe aráàfin kan bẹ̀ ṣùgbọ́n gbogbo kùránì yẹn wọ́n há sórí wà lórí wọn ṣùgbọ́n tá bá ṣí kùránì báyìí ní kíkà wọn ò dá mọ́ wọn ò mọ̀ pé eléyìí ni kúlẹ̀ àlá wọn ò mọ̀ ṣùgbọ́n ìwọ tó lọ ká yẹn tí wọ́n bá kà wọ́n sọ pé o ṣì dẹ̀ yẹn kà kó wò dáadáa wọ́n mọ̀ sórí. lèdí mo fẹ́ fàyọnú ọ̀rọ̀ ẹ̀ pé béèyàn bá lóun mọ̀ọ́kọ̀mọ̀ọ́ká ó lè gbìyànjú kó o ha iye èèyàn bá ha dé náà ni ó jàǹfààní ẹ̀ dé níjọ̀gbèǹde òun àdìsí tó tún tẹ̀lé one thousand and four àdìsí abdullahi bunu umar abdullahi bunu ah sorry abdullahi bunu amri kì í ṣe abdullahi bunu umar abdullahi bunu amri bunu la'as pé mo sọ pé amri bunu la'as mo ti sọ̀rọ̀ rẹ̀. níjẹ́ òní pé òun ní tani òun ló jẹ gómìnà ní ìlú wo ní ìlú Egypt nígbà ayé tani nígbà ayé Umar nínú Khattab tó jẹ́ ààrẹ apàṣẹ wa mọ̀mìnrin ó wá bí ọmọ kan tó ń jẹ́ Abdullah kísọ̀ ìtàn kan wà tó gbajúmọ̀ nípa Amr ibn al-As àti ọmọ rẹ̀ yìí nílùú Misra nílùú Egypt nígbà náà wọ́n máa ń fi ẹṣin sáré èje àwọn lárúbá fẹ́ràn rẹ̀ púpọ̀ àwọn ìbò náà máa ń ṣe kódà àwọn tó máa ń àwọn ìbò ẹ̀rí pé wọ́n máa ń ṣe horse betty wọ́n tún máa gbówó lẹ̀ pé ẹṣin ní ìgbà wájú ẹṣin ní òṣèpò kẹ́ni so wọ́n máa ń fẹ́ ṣe ń sáré ìje nígbà náà níjọba níjọ náà ní Egypt amúrùbúnú làwọn sì òní gómìnà gbàdá fún ààrẹ mùsùlùmí tó ń gbé ìlú ìlú Medina Madina ni headquarter àwọn olólùlù gbogbo ilẹ̀ Islam gbà yìí gbàgbọ́ wọn àti ẹṣin sáré ìje ọmọ tálákà kan ló wá fọ́ọ̀sì òun ló wìn Abdullahi tó yẹ ọmọ gómìnà yìí òun kò ṣe kò rípò kíní ṣe ọmọ aláìní kan ló ṣe kíní lẹ́ṣin ẹ̀ ṣe kò kíní ọmọ ìwà lọ nà pé báwo lẹ́yìn ọmọ tálákà ṣe ń ṣàyọnu sọnù tí wọ́n fi wá ń ṣe kò kíní bàbá ọmọ tí wọ́n ń tí Abdullahi náà yẹn ó wá lọ fẹjọ re sùn nílùú Màdínà ní àsìkò hajj ẹgbẹ́ dàbí ìsinmi ẹgbẹ́ yìí kàn kọ́ọ̀lù àti téyàn ó gbé mọ́tò àti téyàn ó gbé flight àsìkò hajj dérò lọ yẹn ló tẹ̀lé wọn lọ wá lọ sọ fún wá sọ fún ó má rù pé ó ọmọ gómìnà na ọmọ mi kó ṣe kò kíní pẹ̀lú nínú ìdíje o ó má rù tó bá ti dájì sí ń bọ̀ ẹ sọ àìsọ fún amúrùgbónà ah, kò sọ fọ́mọ rẹ̀ ń kó wà o bàbá rẹ̀ ó ní kó yọjú sùn ìgbà tí bàbá rẹ̀ wá yọjú sí bàbá ni umar ní kó wá lásìkò wá jù sáfùlà ìgbà tí ẹni yẹn lọ fẹjọ́ sùn oníkà sọ fún gómìnà yẹn kó wá lásìkò kíní àsìkò hajj ṣe ẹ̀ pé mọ́símù lè hajj àsìkò hajj èrò pọ̀ dáadáa ló na ọmọ tálákà kan torí kó jìbù kíní ọmọ nítorí pé wọ́n lò kọ́ lẹ́kọ̀ọ́ ọmọ tálákà tí wọ́n náà dà òní wá dá gómìnà dọ̀bálẹ̀ lójú gbogbo ayé pé wá fún un ní iye ẹgbàá tọmọ rẹ̀ fún ọ torí pé òun ló kùnà láti kọ́ ọmọ rẹ̀ ìdájọ́ ọmọ rẹ̀ jọ náà lọ́dí ọ̀la bàbá ọmọ ló wá ní kìí ṣe pọ́n fẹ́ na gómìnà kò sáfẹ́ kó mọ̀ pé déédéé wà ní Islam tó wáyé fẹ́ na òun ní ìtọ́lẹ́gbàá ìdájọ́ rẹ̀ ayé ẹ̀rọ àwòdí òní àfà àmọ́ lọ́ngídì ọlọ́pàá ọ̀fẹ́ dáadú ọmọ ìtì ọlọ́pàá fi láre ó ṣì lálẹ́ ọmọ gọ́ọ̀nà yẹ́sà ẹni tí ń ṣe yìí ni wọn ọmọ tó ti bẹ̀rẹ̀ o ara nǹkan tó fa láyé rẹ̀ kan ṣáá Abdullahi tó ná èèyàn jọ bí wọ́n ní òkọ́ lẹ́kọ̀ọ́ ṣe yóò hmm? sọ yí pé ànábì sallallahu alaihi sọ yí pé yùkọ́ọ̀lù lè sọ ìbìlì Qur'an pé mò ń ṣàlàyé nípa kí ni pé àwa táà lè báyìí bóyá àdá bá ta sáàmù alìmọ̀ ha torí pé yóò ṣe wá láǹfààní níjọ́ wo torí pé òun ló sọ pé ànábì sallallahu alaihi wasallam sọ pé you call a ó sọ àbí a ó máa sọ lè sọ ibìlì kùrán fún gbogbo àwọn oníkùránì níjọ́ wo níjọ́ gbèǹdé pé ikọ̀rọ̀ kà wọ́rọ̀tẹ́kì máa gòkè lọ wọ́rọ̀tì máa kà ń pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká máa kó ń ta ké ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyé ẹ wọ̀rọ̀ yẹ kàkíyèsí o. tánàbí sọ pé wàrọ́ tí ká pẹ̀lẹ́pẹ̀lẹ́ bó ṣe máa ń ké pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyé ó fi àtọ́ gbogbo àwọn jẹ́ ń kánjú ké kùránì láyé àǹfààní ìwọ̀n ò lè rí jẹ wọn èyí ké pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyé ní láyé fa inna manzilataka inda akhiri ayatin takra'uha torí pé àlìjẹ́nà òkè òkè ní ẹ̀nà ìwà àwọn olówó níbi náà máa kọ́lé wọ́n sí orí àpáta tí ẹ bá lọ sí Mina ní Niger State ẹ̀yìn tẹ́ kí lórúkọ ìlú yẹn ṣé Mina ni àbí Mina Mina èmi ti lọ bẹ̀ ní o ibi tí IBD former president nàìjíríà yẹn babangida tó kọ́lé ẹ̀ sí orí òkè kan báyìí ṣé wọ́n òkè tó kọjú sí báyìí ibẹ̀ gbogbo àwọn general general general gado nasco gbogbo ẹbẹ̀ ní kọ́lé tí wọ́n sí bóńdẹ̀ tí wọ́n rí ìlú èkó náà castle àwọn tí wọ́n bá já àwọn èèyàn ńláńlá wọn kọ́ castle sí orí kíni orí hill orí òkè so nínú àlìjá náà bí àjánà èèyàn bá ṣe ju tàwọn yóò àbí bíṣẹ́ rẹ̀ èèyàn bá ṣe pọ̀ sí tí ẹ bá ṣe sin náà sí náà lòun náà ṣe gòkè sínú àlùjánà ẹ wo mọ́kà ẹ rí i pé a máa ń rí ilé gogoro kan tí wọ́n gbé aago sí yẹn òtẹ́ẹ̀lì ni o òtẹ́ ó ga pọ̀ náà ló ga jù ń bẹ̀ yẹn bẹ́yàn ò bá lówó dáadáa ò lè lọ́ọ̀jì síbẹ̀ wọn so ànábì wa sọ pé àmọ́ sọ pé ẹ máa ké bẹ́ẹ̀ ṣe ń ké yẹn náà lèyàn wà máa gòkè lọ làjá náà yóò máa dá sí fa iná manzila taka ààyè tiẹ̀ náà lè jẹ́ náà ní inda ahiri àyà ti ń takọrọ wa ní àyà tó bá ibi tó bá gbé ọdẹ náà láàyè rẹ̀ ẹnìyẹn ti kọ́kọ́ wà lìjẹ́ náà wò ibi tó tọ́ sí iṣẹ́ rẹ̀ gbígbé ọlọ́run wá ṣàánú ó dá ké ibi o bá kàdé tó mọ̀ déhùn náà ni ó tún gbé ọkùn sí mọ́ o ní ẹ̀sọ́ pé alimahir bil Qur'an tánà bí sọ má àlèkírọ̀ mìlì bá ọ̀rọ̀ ẹ́ àwọn tí wọ́n mọ Qur'an kí dáadáa tí wọ́n sì há sórí ibi ẹni pé last làwọn ó dì ibi tó kẹ́yìn sí yẹn o lè pé àlábì tó sọ àwọn ọ̀rọ̀ mi ṣùgbọ́n tá ń lò ní sallallahu alaihi wasallam torí náà ẹni tí farabalẹ̀ ka Qur'an nígbà tó wà láyé hmm? tàbárakà àlàdí bí alẹ́ ìmìlíkò wọ́n wà láti ṣe kọ́dé àlàdí alẹ́wọ̀dé kò ní sínú wọn tó ń túmọ̀ sí ni tó kọ́lọ̀ ń ṣàánú wa kọ́lọ̀ kó fún wa lágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ dáadáa wa ọlọ́run má jẹ́ kó bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kó ṣe fẹ́ni kọ̀ọ̀kan ẹ má jẹ́ kí ẹnìkan nù wa kó pa só níbi Kùránì kọ́kàn wa máa lè gbáyà wa máa lè àtúgbò àhóró ó rẹ̀ gbogbo àwọn pòfẹ́sọ̀ tí ń kóra wọn kí ayé professor of mathematics professor of physics professor of chemistry professor of medicine professor of uh, literature in english professor of literature in yorùbá professor of sociology tí ò mọ nǹkan kan nu quran ahoro ní rìn káàkiri yẹn àgbá òfìfo tí ń rìn kiri yẹn tòǹtòrẹ́ lèmi ò ní ẹ kò mẹ́yìn tí wọ́n bá mọ quran àwa náà mọ mass bí sèèmù ni kò sèèmù kankan tí ò bá ti rí quran nígbà yà á tó jẹ́ ìwé òun nìkan ló wà ń bẹ ahoro ní ọ tẹ̀sìn wà sọ́ọ̀bì ló jẹ́ pé àwọn ilẹ̀ ẹ̀sìn gbogbo àwọn prọ́fù prọ́fù náà lẹ́ẹ̀rọ àwọn náà bá a ṣe kásùbà pẹ́ǹ káàkiri ṣubú ìtàn wọ́n ó jókòó wọ́n mọ̀ ṣe tìláwá tó lùkọ̀ àti ẹ̀ẹ́dì ẹ̀rọ fáàfáà gangan ni wọ́n gbá torí pé tí wọ́n tó bẹ̀ẹ̀ ju àwọn àfáà lọ mo ẹ̀sìn Quran a mọ̀ ń ka yìí tí wọ́n produce ní ìrántí country yìí ìdá kó jẹ́ ẹ̀ẹ́dì Syria nínú àwọn tí wọ́n jẹ́ àfá àgbà nílùú yẹn tí wọ́n máa ń yẹ kùránì tí wọ́n bá tẹ̀ wò bóyá àṣìṣe wọn àbí àbí òsì àtọ̀bíìbì ẹnìkan ni wọ́n jẹ́ tọ̀bíìbì medical doctor tí èèyàn tó lè nímọ̀ débi pé orílẹ̀-èdè ó mọ èèyàn pé tí wọ́n bá ti tẹ̀ kùránì bá mi wò bóyá àṣìṣe wọn àbẹ̀ ẹ̀rọ ẹ̀mọ̀ kó kọjá bẹ́ẹ̀ ó dẹ̀ jẹ́ medical doctor bẹ́ẹ̀ sì ẹlòmíì ti já apá àti jẹ́ pé ẹ̀kọ́ gangan ló lọ ké wọn ò ní fi sí sọlẹ́rìí wọn tí wọ́n jókòó wọ́n mọ̀ ká Quran lọ́pọ̀ bẹ́ẹ̀ àwọn engineers scientists ẹ́ àwọn sociologists ó lè jẹ́ àwọn tí wọ́n ṣe kọ́ọ̀sì bíi social sciences ní ẹ̀rú wọn máa ń bà mí àtàwọn tó ṣe art torí pé wọ́n ní àwọn kẹ̀kẹ́ tá à ń pè ní principles àwọn kọ̀wá ìdí kí wọ́n mọ iṣẹ́ wọn yẹn lé lórí èyí tó ga jù lẹ̀ ní táǹpé ní subjectivity subjectivity yẹn pé kálukú ó mọ̀ mú èròǹgbà rẹ̀ wá ni so àwọn tí wọ́n ti wá ṣáájú wọn wọ́n ti bá wọn gbé àwọn èròǹgbà kan sílẹ̀ tó jẹ́ pé tó bá fẹ́ ṣàlàyé nǹkan kan ò gbọ́dọ̀ tayọ àwọn èrò tí wọ́n gbé kalẹ̀ yẹn tó bá ti lọ gbé wá òdo ni wọ́n fún yìí èyí tó sì pọ̀ nínú àwọn principles yẹn kò bá ṣẹ̀rí àmì ló bá bẹ́rẹ̀ pé tẹ́ bá wo ayé látòkè délẹ̀ àwọn tí wọ́n ṣe science engineering medicine yẹn wọ́n tètè máa ń gba ẹ̀sìn ju àwọn tí ò ṣe science lọ torí principle subjectivity tó wà ní art àti social science yẹn lọ àwọn tó ń ṣe science yẹn pé physical science yẹn ni pé sin ìgbìlẹ̀sìn ní tiwọn tí wọ́n bá rí ni wọ́n ó sọ tí wọ́n bá rí funfun funfun ni lọ́dọ̀ àwọn onífilọ́sọ́fì àbáwọn tí wọ́n ronú subjectivity yẹn tó bá ní funfun ni ó ní kí ló fi yí ọ pé funfun ni ṣé kìí ṣe pé ojú ti ẹ gan ò dá funfun mọ̀ tó yóò lè jẹ́ pé dúdú ni kìíní yẹn tójú ẹ sọ di funfun lójú ara rẹ̀ wọ́n máa wò skepticism so olóògbé pé gbogbo ẹni ọmọ tá a bá ti bí ká tètè fún wọn nípìnlẹ̀ ẹ̀sìn kí wọ́n tó gba yunifásitì lọ tọmọ bá ti ní í ṣe sáyẹ́ǹsì o tó jẹ́ áàtì ló fẹ́ ṣàbí kọ̀máṣíà ká tètè fún nípìnlẹ̀ ẹ̀sìn tó bá dọ̀hún kórí ẹ̀ mọ́ lọ dàrú kìí ṣe pé yóò ya wèrè o ṣùgbọ́n kó máa lọ máa sọ pé ẹ̀sìn ò nítumọ̀ torí fún àpẹẹrẹ ẹ̀sìn tí ẹ̀ bá lọ ṣe religious studies ní yunifásitì wọ́n fi iye pé gbogbo ẹ̀sìn kankan náà ní gbogbo ẹ̀sìn òun là ń pè ní wahdatul adiyan wọ́n sọ pé nǹkan náà gbogbo ẹ̀sìn wọ́n ni islam sọ pé wà wọ́n ní kí ni gbogbo tí islam sọ wọ́n sọ pé ọlọ́run wà kí ni christianity sọ ọlọ́run wà judaism ọlọ́run wà wọ́n ní sáwọn oníṣègùn gbà pọ́lọ́ Elédùmarè ajẹ́ kò rí bẹ́ẹ̀ tí ẹ bá ṣe religious studies ní wọ́n sọ pé there are three monotheistic religion in the world ẹ̀sìn mẹ́ta ló sọ pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run láyé wọ́n ní wọ́n dàkọ̀ Judaism Christianity and Islam ṣó dẹ̀ rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tí yorùbá ti nípìnlẹ̀ ẹ̀sìn principle ẹ̀sìn kò yé yóò sọnù mo ti sọ ń bí rí ṣùgbọ́n ti pẹ́ ẹlòmíín wà tó jẹ́ muslim tó ń kírun ṣùgbọ́n kèfèrí ni ló ṣe ń kírun yẹn ẹlẹ́bọ ni ìdí tó fi wá kírun kìí ṣe pé ìdí tó fi kírun ni pé kò gbà pé ọlọ́run ló ní ká kírun pàṣẹ ṣùgbọ́n ó ti ka rìsáàjì tí wọ́n sọ pé téèyàn bá ń tẹ̀ báyìí láàárọ̀ báwa muslim ṣe ṣe pé ó dáa fún ẹ̀ ó dáa fún ara èyí mọ̀ lálàáfíà ìdí tó ń fi wá ń kírun ní ẹ̀mí ẹ̀yẹ ṣùgbọ́n àwọn ọ̀nà ìmọ̀ ní ìmọ̀ bóyá ẹgbọ́ kìíní yìí àti pé báwa muslim ṣe ẹ̀rù gbogbo àṣẹ sí ti ara some sociological benefits pé àwọn àǹfààní wà pé àjọmọ wà láwùjọ ní tó ń rò sí ẹ̀yìn tó fi wá ń kírun kò ronú wípé ládàá kan wà tá a fẹ́ gbà lọ́dọ̀ lọ ló pa wá láṣẹ ṣe àpinnu sọ́dọ̀tù lámìyà kó nílẹ̀ dínà káfàrú ọlọ́run ni wà má umiru illa liya'budullaha mukhlisina làwùjọ àpá wọn láṣẹ àyàfi káfíń náà ní mukhlisin làwùjọ ẹni tó ṣe àfọ̀mẹ́sì fọlọ́ pé ìdí tá a fi ń ṣe ni kí ni o nítorí fọlọ́ ẹ wo nǹkan kan tí wọ́n dàpọ̀ mọ́ṣápàá sí àwọn gọ́vnà president gbogbo ọjọ́ bá fẹ́ ṣí iléeṣẹ́ ìjọba òní to the glory of God and benefit of humanity humanism principle kan tó wá ní láti ọ̀dọ̀ àwọn atheist humanism very dangerous a concept ẹlọ́kàwé arúyáyá èyàn níwèé ni mò ń bá wí bí o arúyáyá bó lẹ́fẹ́ kìí ṣe ó kọ rẹ̀ gangan nìyẹn o ó kọ̀wé kan humanism I afraid it àti danger àti ewu tó wà ń bẹ̀ yẹn tẹ́ ẹ máa ṣe nǹkan èèyàn nítorí àǹfààní àwọn wọ́n fẹ́ yọ ìgbàgbọ́ pé torí ọlọ́run la fi ń ṣe ẹ̀rí pé àwọn oníbàárà ẹ̀bùn mi nítorí ọlọ́run ni wọ́n sọ fàárà nítorí ọlọ́run àbí tí àwọn ń sọkọ yẹn ni àwọn nílẹ̀ Yorùbá torí ti yé wọn táwọn sọ pé wọ́n torí ọlọ́run kankan fún fún torí pé ọmọ èèyàn àánú dá ó yẹ ká máa ṣàánú ara wọn so ẹ̀wùkẹ́ kò ti gbà ládá kankan mọ́ gẹ́gẹ́jẹ̀ bá ló pàṣẹ àánú ìbọ́lọ̀ ọlọ́n kò ṣàánú so ìdí tí mo fi ń ṣàlàyé yẹn ni wípé kùránì tí wọ́n sọ pé ká ní nígbà ìyàwó àyè gbogbo àwọn ọmọ wa àwa tá láǹfààní àti láǹfààní ẹ̀ náà ni mo ti ṣe ṣàlàyé sẹ́yìn o ọ̀gbọ́n àwọn ọmọ amẹ́kọ̀ọ́ kò wọ́n dẹ̀ kẹ́kọ̀ọ́ yẹn kò yanjú kí wọ́n máa lọ yàyà kí wọ́n máa lọ yàyà kúyà nígbà tí wọ́n bá dé aya ìbíṣà ìjọ bí mo dọ́kọ́ wọ yunifásitì kan èmi ti jáde wọ̀ mo débẹ̀ àwọn kẹ́gáìtì ni mo rí ní géètì tí wọ́n ń ṣe mini tapping kẹ́gáìtì ń ṣe kí ni mo náà ń ṣe mini tapping kan náà program àwọn ẹgbẹ́ ẹlẹ́mu ni tí wọ́n ń jó àwọn obìnrin wọn jà sẹ́ǹkọ́ ọmọ mi tí ò bá nípìnlẹ̀ sí yóò bẹ̀ẹ́ darapọ̀ mọ́ wọn yóò dùn lójú ẹ̀ bóun náà yóò ṣe di kóńgò nìyí yóò bá di ẹ̀kọ́ náà àwọn oní ọmọ sọ jarasis oní bẹ̀rẹ̀ sí sọ àwọn èdè wọn nìkan kìnìkan ṣe pé ìgbà recognize ìṣọ̀gbẹ́ ìdílé ọ̀gá gbogbo àǹkan jáde àdá wọn yìí fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ rọ́bàna àtinà fi dúnìyà asana wà fìlẹ̀ àṣírọ́tì rọ́bàna àbúlánà mi àzúwájìnà wà torí yá ti ná kúrọ̀ tààyùn wàjì alìnà lè mú tàkínà ìmọ̀mà rọ̀bìjì alìnà mú kì í ní sọ́lá ومن ذريتنا ربنا وتقبل دعاء اللهم اجعلنا من أهل القرآن الذين يتلونه حق تلاوته آناء الليل وأطراف النهار برحمتك يا رحم الراحمين ويا أكرم المكرمين اللهم اجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا واجعله لنا نورا وإماما ودليلا برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته But they you know.